ní ọdìbú fábẹ̀ adìlèyí àwòrán ẹ̀mù tó bá jẹ nìkan yá déédé ló fi bá lò tó bá ṣèdára fẹ́ nìkan tó yá sí rẹ̀ wọ́n ní fábẹ̀ adìlèyí fábẹ̀ fọ́dìlèyí ọlá rẹ̀ ni ilé ẹni tánàbí sọ pé ìnákùn láńtẹ́dì olóhùn àlìjẹ̀nẹ́ta ilá bí àmàlìkú ọ̀takura pẹ̀lú àdìsọ ní kíríkà jẹ̀nẹ́tù lẹ̀tí orísun wà máa kún tún táàmàlú náà ó fi fádùlù rẹ̀ gba iṣẹ́ yín gbogbo tánàbí wà lé kalẹ̀ yìí tálùkù à lé kalẹ̀ yìí wọ́n wá pàátì ò débẹ̀ lóòótọ́ ọba dáwà rí pé ń pàátì rẹ̀ nì mo fẹ́ fi ọlá mi ó ti dáadáa mi pé ọ̀kárí ẹbẹ́ lómi ṣe ẹ̀gzáàmù tó kọ́ ọ̀gá mi ó sì kíìpù wé rẹ̀ ọ́pàṣì ló tọ́kọ̀ ní máàkì ẹ̀ kò sì ní rìkọ́dù ẹ̀ ṣe tó kóhun jẹ́ lẹ́kítọ́rà ni ọba rẹ̀ rẹ̀ lágbára ogun tásọ ní òṣè òṣè òṣè yóò kí mo fi di àlàáfíà tí mo ṣe fún ni mo fi di wọn fẹ́ gba kọmíṣẹ́ bọ́ kò ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní ọba Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá gbìyànjú tó tẹ̀lé wo ta sọ yìí tí ò sì kẹ́kẹ́ ń bẹ̀ tó málùkáwà ní rẹ̀ sẹ́ ó ti rẹ̀ tó fi ń jẹ́ mùsùlùmí tó bá mú sẹ́ Ànábì ní ẹ̀sán rẹ̀ ọlọ́run ọba ó fi kọ́ra ẹ̀ lọ́rùn pé òun ó sẹ̀sán fúnru ẹ̀ níbẹ̀ wa man adhaba min dhalik ẹni yóò tó bá ó sì kẹ̀kẹ́ nínú àwọn mẹ́rin tó tẹ̀lé sí mẹ́rin náà wọ̀nyí náà wò tó ló fi jẹ́ pé istisna mẹ́mbẹ́ alákọ̀ọ́kọ́ yẹn kọ́ ni gbogbo àwọn yòókù ń bá lọ ìdí sọ pé fàáwù kíbà yẹn so fàáwù kíbà ń bi àwọn yòókù ni o láti bi kíni ọ̀yẹ̀jájọ ká láti bi kíni láti bi olè jíjà láti bi sìnà láti bi ìpààyàn láti bi ìparọ́ bóyá olè ti bímọ àlè lóòótọ́ tọ àlè lóṣòfìyẹ òtúmọ̀ kó ti dolórí ibú tó bá túbá tó sọmọ fi sakọ kódà gan àwọn tá a kàn bí tọ́jọ́ ọmọ ọkọ gan tá a so igi gan wọn fẹ́ yẹn tó. lẹ́nu tiẹ̀. lẹ́nu tiẹ̀. ẹ pé ọ̀rọ̀ bú ọ̀rọ̀ bú nìyẹn ara pé o ò rìgírẹ́tì ohun tó ṣe ni. ìsìláàmù ọba ẹ̀dá ọkọ̀ tó bá fẹ́ túbá ìgbà tó dẹni ẹ̀kọ́ nígbà tó bá túbá àbí sọ̀bàjẹ́ yẹn di iyìn kó yàtọ̀ tó ń sọ fẹ́ lómi pé a. ìwọ náà ọba ti ṣerú táwọn náà ṣe bẹ́ẹ̀ bá yí ọ́ òkè oriri òrírí pé àwọn tó ń so igi gẹ́gẹ́ tó ń ṣe kíní gẹ́gẹ́ tí wọ́n bí bá àwọn wa ní tó ń gùn wọn lówó àwọn tó ń pè lọ́mọ àlè náà wọ́n tó ṣe kíní kan kódà náà gbogbo ọmọ àwọn èyí tó ń tì ah lọ́rùn gan ní tọ́jú ẹ̀ àwọn ẹlẹ́bí ìyá wèrè débẹ̀ fa ọ̀rọ̀ pé kí lọ́lọ́wọ́ bá dẹ́dà ó ṣe ní ẹ̀nú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ rìgírẹ́tì ọmọ rìgírẹ́tì mo mọ sunkún sínú ṣẹ̀rí àwọ̀ sọ pé kọ́ tó á rẹ̀ ẹ̀ lóòótọ́ ẹ̀ ń tọ́jú mi ó di ṣẹ̀rí àwọ̀ béèrè bẹ́ẹ̀ o ṣẹ̀rí àṣẹ àwọn òbèrè bẹ́ẹ̀ ọ̀kẹ́lẹ́ tó gbọ́ ni o sọ pé ọba sọ ọ́ di sẹ́ àti gbọ́sẹ́ ó ti sìn sí mọ́tò àṣekínni mọ́tò múra lórí àṣìṣe so wọn anabi sallallahu alaihi wasallam ẹni tí ọba dẹ́bẹ̀ wò rárá ẹ̀sìn rẹ̀ ọba adẹ́dẹ́ ọ̀sìn rẹ̀ fún un ẹni tó bá wá dẹ́ ẹwò tọwọ́ bá bá wà mẹ́ni àzọ́bà ní dálíkà sí ya fa ókìbà tó wá jẹ níyà bọ́yọ̀ jalè wọ́n gé lọ́wọ́ bọ́yọ̀ ṣe sìnà wọ́n fún bílálà bọ́yọ̀ ṣe sìnà wọ́n jù lókò pa bọ́yọ̀ pààyàn wọ́n pàrún náà di ó ti àbọ̀ sẹ̀ tẹ̀rìn tọ́wọ́ kẹ́ni tó yẹ kó wọ́n sẹ̀ tẹ̀rìn tọ́kọ́kẹ́ sí gbogbo ẹni tó pààyàn ní ìtẹ̀rìn ni ẹni tó bá pààyàn lámọ̀ ọmọ pa wọ́n pàdé ni. Naam, Ànábì sọ̀rọ̀sọ́ làwọn tó wá jẹ́ níyà lórí ẹ̀, Ànábì ni fàwọ́ kàfàratun lah, Ànábì ni pípa tí wọ́n pa yẹn, àbí gígé tí wọ́n gé e lọ́wọ́ yẹn, òun ni kàfàrà olè tọ́já. Blára tí wọ́n lù yẹn, òun ni kàfàrà sìnẹ́ tó ṣe. Pípa tí wọ́n pa tí wọ́n jù lókò pa yẹn, òun kàfàrà ẹ̀ṣẹ̀ rẹ̀. ìpààyàn náà ìdájọ́ sẹ̀ríà tó wọ́n bá dá fún un yálà pa á di ni àbí wọ́n ní kó san díyà ó sì gba àwẹ̀ eléyẹn ni kàfàárà ọ̀rìn rẹ̀ tó dá. ọwọ́n ni wọ́n mọ̀ ní kàṣẹ́ àn ẹni yóò tó wá dáhùn ọ̀rìn yẹn súnmọ̀ sàtàrà wá òdòyún kó yán ọmọ jẹ́rí eh, eh, eh, ọmọ jẹ́ sàtífíkẹ́ẹ̀tì pé ah, ah, ọ̀rọ̀ ṣèṣì náà tó gba sàtífíkẹ́ẹ̀tì ọ̀jẹ́ àṣírí ọ̀sá túnṣá ah, ó ní ìṣá tọ́ba dẹ́dà bá fẹ́ àfà ànìwò ọba ẹ̀dọ́ ṣe kíni yọ ṣàforíjì wọ ìṣá àkọ́bàwò tí ọlọ́kàn balẹ̀ òun ni wọ́n yẹ fírù máa dúnà dálíkà límà ìyàṣá ṣùgbọ́n ìnáwó láyàgfírù àyìn yóò ṣe ra kàbíyì ṣé à irú ẹ̀ wá ṣẹlẹ̀ ẹni tọ́lọ̀ bá nẹ́bí kóhun ṣe ìsìnà máa ń ṣàkọ́ yẹn àbí tọ́lọ̀ bá nẹ́bí kóhun ṣe ìsìnà tánàbí tó sí èrè ṣé bí ẹ̀mẹrin ṣé kí ni à ah, ànẹ́bí nítọ̀ kò ti gbẹ́lẹ̀ dìde lera rẹ nígbà tó bá sọ kóhun ṣe kí ni wọ́n ju lóko nígbà tó máa pẹ́ à ọgọ́ ni wọ́lọ́gọ̀ kíní kan tọ́lọ̀ sọ kíní kan à ah, òótọ́ ni wọ́n ti ní tọ́ba kọ́lọ̀ bá bọ̀ láti rí òbùkátà ṣùgbọ́n tọ́lọ̀ bá nẹ́bí yẹn gbẹ́sìn yẹn ni ẹ wo ìmánì kọ́dà tó ń ṣe tí wọ́n wọ́n wú kéèyàn lọ bá nẹ́bí pé tọ̀hírì ni fọ̀ mímọ́ imáàni tó lágbára ni o kódà tó fẹ́ ju tọ̀pọ̀lọpọ̀ tá à ń bẹ láyé lónìí lọ tó mọ̀ pé ikú ni kìí ṣe blálà o wọ́n bá ní pé fọ̀ mímọ́ pé conscience kẹ level tẹ́kọ̀ àkẹ́ ló débẹ̀ regret kẹ́ sì ló mu kìí ṣe ń tẹ́fẹ̀ nu àbùkù kan tẹ́fẹ̀ àwọn tó fẹ́ mọ fẹ́ nu àbùkù ah ó sì ah ó sì ṣe kinní kan pé àníbi ọ̀sọ́ pé sẹ́yìn ní òṣèré ìjọba tẹ́lẹ̀ mi ò pé ǹjẹ́ wọn ní òṣèré àníbi ò pé sẹ́yìn ní òṣèré àsọpọ̀ àwọn sàábẹ̀ àsọpọ̀ àwọn náà ń ṣe o

kìí ṣe kó lu mágùn ní kakọ kìí ṣe kó ṣe kí ẹ̀tẹ̀ parí ní mọ́lọ̀ sí mọ́gùn ìyàwó tó bá ti mọ̀ kó yọ̀ tọ́jú ọlọ́ sẹ́bọ̀ pé ẹ̀kan lè mọ́ dọ́dọ̀ ìnáwó bá dé ọmọ ọkọ ọ̀yàwó yẹn lẹ̀ tó bá ti pé ní rẹ̀ ò ṣe kí ni ọmọ kọ́kọ́ pé yọ́tọ̀ aṣọ́dọ̀ lórí ibú ọwà dẹ̀ tí ni tọ́ba pààyàn ó tún ti ṣe ohun tó nẹ́ẹ̀sì sí ṣírùkù ṣírùkù ní mọ́gùn tó ṣe ọtọ́ ti pààyàn ó ṣe ẹ̀ṣẹ̀ ọ̀fẹ́ǹsì tó lágbára jù torí tààmùdù lọ ọmọ mọ̀ pa torí pé tòun ti wọ́n tó bá mùsùlùmí ni ọ̀pá múmi nílẹ̀ múta àmì ìdá nìyẹn ọ̀tọ̀ ti ṣe ṣírúkú ìyàwó yẹn ni ọyọ̀ ǹda ó ti kọ́mọ́jẹ olókù èèyàn lọ́rùn ibà máa sọ fún yẹn pé o sì fẹ́ jẹ́ olókù èèyàn lọ́rùn abẹ́ẹ̀kọ́ rẹ̀ mọ́jọ sọ ọdọ lẹ́wọ̀ mọ́jọ sọ ọdọ lórí ibú kí ni wọ́n náà rìnrìn òṣìṣẹ́ bọ́kọ̀rẹ́ ọba tu ọ wẹ́ni tí ó tu ọmọ náà àbí kò fílẹ̀ ìwálọ̀kẹ́jọ́ owó ọwọ́ rẹ̀ lọ́fẹ́ gbá olówó kejì olóhùn ọ̀tí ọlọ́run ọlọ́kẹjúà olè ọ̀bà ayé jẹ́ mọ́ sí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ fún wọn pé ìtúbá tó túbá yẹn tá a bá pín fún gbogbo orílẹ̀-èdè kan làwọn sàn àti ọ̀hún tí ó kárí wọn so níbi tá a dúró sí ni láti gbà pé àwọn yẹn. gbogbo àwọn tá a kà yìí gbogbo ń tọ́ papọ̀ tá a fi ń jẹ́ mùsùlùmí díẹ̀ lélẹ́yìí nínú àwọn ó tún kú ó ti yé láti mọ̀ pé ìsìláàmù tá a gbà tá a jẹ́ mùsùlùmí ìsìláàmù ni fádà mi ìsìláàmù ni mọ́dà mi ìsìláàmù lọ ẹwọn tí mo bí èmi náà tún bá ìsìláàmù lọ o lè rin o lè yẹn aa ṣé lẹ́mí rẹ̀ ṣé hope of allegiance tó fi ń jẹ́ muslim ṣé lóòótọ́ ṣé ọ̀jẹ́ ọ̀dàlẹ̀ islam ọ̀dàlẹ̀ islam tó pé amúnibúni ṣọ̀já amúnibúni àwọn tẹ́ ń rí yẹn gẹ́gẹ́ kọ́dà àwọn àfáà gẹ́gẹ́ kódà gẹ́gẹ́ àwọn tẹ́ ń wo búrọ́dà gẹ́gẹ́ àbá tẹ́ ń wo sísà gẹ́gẹ́ kódà gẹ́gẹ́ wọ́n sì torí tiẹ̀ ó sì ń ba mùsùlùmí ló kọjẹ́ ẹ jẹ́ ká túbá ẹ jẹ́ ká túbá kárí pé irú bí ọ̀sọ́ ọmọ lọ́wọ́ rẹ mọ́ bí ọ̀rọ̀ yorùbá abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó bá ti jì sọ́fìn bẹ́ẹ̀ ọba dẹ́dà mọ́sá ṣàforíjì gbogbo ẹni tó bá jẹ́ pé tàkúté bẹ́ẹ̀ ń tó ti fẹ́ kó sí ọba dẹ́dà bá wa kó yọ gbogbo kó wa bá kù sí ọba dẹ́dà kó tú wa ṣe mọ́jà abẹ nínú ẹni tó yẹ pé agreement tó ní ó ti tó ní pẹ̀lú rẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó fi mọ́ jẹ́ mùsùlùmí gidi àwọn tó bá ìdọ̀ rìn lọ́wọ́ àwọn innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati wal qanitina wal qanitat gbogbo ránkìsì yẹn gbogbo àwọn levels yẹn tá sì lè bẹ́ńbẹ́ lọ́wọ́ tó máa ń pẹ́ àwọn mutasaddiqina dà àwa ní àwọn mutasaddiqati dà wal hafizina furujahum dà wal hafizati dà ó ti ń sìn tọ́wọ́ pé a'adda lahum ó ti ń sìn àti tọ́jú dè wọ́n àjẹ́nà kálùjẹ́nà wọn múra kọmọ sọ̀sọ́ kalẹ̀ pé àyè tí ìmáàmà fàtáyà ojókòó sí ni àyàfà Yusuf ni àyàfà Hassan ni àyàlájì lágbájá ni àyàfà wa Adam ni àyàfà wa ẹ̀ẹ́dẹ́sẹ́tàyẹ àyè lágbájá ni àyè lágbájá ni tí àjẹ́nà kẹ́ wọn múra dè wá ọba ẹ̀dá mọ́sà síbẹ̀ fẹ́ kọ̀ọ̀kan wa àbí ọba dẹ̀dà gbogbo ẹni tó ti dìsọ́fìn ibẹ̀ ọba mọ́sà ṣàforíjì fún kó wa ẹni tí ò tí dìsọ́fìn ibẹ̀ mọ́ fẹ́ nìkẹ́sí ẹ̀yẹ torí pé tó ọba ń fẹ́ nìkẹ́sí ẹ̀yẹ àdánwò kan irú bẹ́ẹ̀ lè ó ti wọ́n náà mọ̀ dúpẹ́ ni ọba ìdàkọ́ la ẹnì kọ̀ọ̀kan wa. jazakumullahu khairan nígbà tí a mọ̀ kò sí nígbà tí a ti lórí ètò eh, zero eight one twenty two ninety two twenty one eighty one tí a bá ti wọlé ìbéèrè wa. náà ẹ ti wà pẹ̀lú wa. Hmm. zero eight one two two nine two two one eight one. nǹkan sì fi lè ṣèfà àkókò àrọ̀ wa tá a bá ti wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ká lọ ibi tá à ń lọ gẹ́gẹ́ láti bí báyìí kíní kẹ́báyìí a fẹ́ ṣèfà àkókò náà. waaleykum salaam wa rahmatulah wa barakatuh naam kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín àmín. wọ́n ní tá a bá kọ́kọ́ Bàbá ẹgbẹ́ obìnrin ní ilé níwà tí ń kí ìrún rẹ̀ nínú ẹ̀kan dandan pé nílé rẹ̀ àbí sẹ́rí àní ṣe nílé so èyí táwa lè ṣe torí pé nẹ́fìlà yẹn ó kọ́ tí wọ́n ń pè náà ni pé tahiyatul masjid ara àwọn ọlá kan tọ́lọ́wọ́n bá ṣe fọ́kùnrin láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan nìyẹn ṣùgbọ́n orin yẹn ní ọ̀bọ fóbìnrin ṣùgbọ́n òun sábà rí ṣe àbí tó ní bá lọ kírun ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí nìkan láti mọ́ ṣe súnà tó dìrọ̀ mọ́ mọ́ṣáláṣí ni wọ́n yìí sọ pé alhukumu yadurru ma illatihi wujudan wa adaman ó ti ń sìn so mọ́jẹun tá a bá lọ mọ́sálásí làmọ́ sí tá a bá ti ṣe báyọ̀ tẹ́ bá jẹ́ mọ́sálásí èyí tẹ̀yìn wá lè mọ́ sí ni pé tẹ́ bá ti sàlùwàlá pẹ̀fẹ́ kírun a ní súnà àlùwàlá a tún ní súnà kọ̀bìlíyà fáwọn sọ̀làwátì kọ̀ọ̀kan so báyà súrì àfẹ́ kí ṣáájú so ìgbọ́ pé ti tàyàtù májí tó bá jẹ́ pé ńlé ni ilé wa so tiye. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹsùnkún lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹsùnkún lẹ́gbẹ̀ẹ́ ẹkú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹkú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ìbéèrè mi ni pé tí òbí máa ń kásùbà ní tí máa ń kásùbà ní mọ́sálásí. ẹ̀ tí máa ń kásùbà ń lé. lẹ́yìn bá tó bá dé àti. lẹ́yìn ké súrà dé. ǹjẹ́ èèyàn ọ̀rọ̀ adánu tó jílẹ̀ jẹ́. fún kí ni. kò sí ìdánudúró kẹ̀kẹ́ mọ́ kódà làwọn afáàmọ sọ pé níbi sọláàtì kò sí àyè kan tó jẹ́ pé a kàn dákẹ́ sí i tà níwì nǹkan kan kódà tá a tó bá jẹ́ pé lẹ́yìn ìmáàmù la wà pé ó wá jẹ́ bí rákà méjì ti kẹ́yìn tọ́kí fatia nìkẹ́ làwọn ọkẹ́ fatia àti ìmáàmù wa gùn kò tí ì parí tiẹ̀ ìwọ jàmáà lẹ́yìn ti parí tiẹ̀ o lè sáré mú wá nínú àwọn súrà kúkúrú nínú àlùkùránì o lè tún ka súrà níbẹ̀ tó pé kò sí àyè pé akẹwàbí sọ láti ọdákẹ́ tandidi kò sí láti bẹ̀rẹ̀ sọ láti èdè kíni parí ẹnu ọmọ bísí oríkèé ara ọmọ bísí ni pé kò sí àyè fún bẹ́ẹ̀ pé àwa ka súrà tán àwa kọ́kọ́ dákẹ́ lọ sí kò sí yẹn nù bísọ̀ láti ṣe wa ànábì ti pa wá láti pé sọ̀lú kẹmàárọ̀ àìtùmú ní òsọ̀lì ọ wá ṣeéṣe kọ́ jẹ́ pé bóyá ti kásùbà lẹ́yìn àwọn máàmù táwọn ọmọ ṣe kùnúùtù níbi ẹ̀yìn tó bá ké súrà tẹ́kùn tó lọ eléyẹn ní ọ̀bá súnnà tíṣẹ̀lẹ̀ kẹ́ bá ń ṣẹlẹ̀ làámọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n kẹ́yìn ti sọ di bíi pé àṣùbà o àgbọ̀dọ̀ mọ́ka kùnúùtù kò sínú súnnà ànábì káàrí láwọn ọ̀gbà kan ànábì ó sì kàá so láwọn ọgbà yòókù bí lè ṣe jẹ́ ni. wa aleykum salam ẹ dákun ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín gbogbo ẹni tó bá ti pè wá tí ó bá ti kó lẹ́gbẹ̀ẹ́ rédíò so ọ̀sùnmọ́ kámọ́rì wà bá sọ̀rọ̀ naam wa aleykum salam wa rahmatulah sọ̀rọ̀ ẹgbọ́n sókè. naam naam. naam naam. náà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àti kọ́kọ́ ṣe ẹ sẹ́yìn tí ó ti dẹ́yìn lójú ní kọjẹ gbèsè àwẹ̀ irú ẹni yẹn gbàtẹ́ ẹ̀ ti ń dájọ́ pé báwọn ò sì gbà á ẹ̀kọ́ ìkọ́kọ́ mọ ìdájọ́ wo ní bẹ ǹjẹ́ ìyá yẹn jẹ gbèsè àwẹ̀ ṣùgbọ́n nísìnyí ẹ̀yin ti fi ṣe ìsìbáàtù kọ́ jẹ gbèsè àwẹ̀ ẹni tó jẹ́ pé ó dùbúlẹ̀ àárẹ̀ láti wọnú àwẹ̀ lápẹẹrẹ ẹ̀wá nígbà táwẹ̀ di twenty ó jáde láyé so ọ̀sẹ̀ mi lẹ́yìn àwẹ̀ yẹn kọ́ lálàáfíà tó fi bọ́ sálì kìyàmà kọjá gbèsè àwẹ̀ débi pẹ́ pé káwọn ọmọ rẹ̀ ọmọ pin iṣẹ́ pé àwọn mẹ́rin àbí kìnnìkan mọ́ tó bá wá jẹ́ pé ọlá láàfin àlẹ́yìn àwẹ̀ tó padà tún lọ́jọ́ rẹpẹtẹ kọ̀kẹ́ tí ìsàn ìyá kẹ́hìn tó ń yẹ kí pé tó jẹ́ ń jẹun kí n fi bọ́ kó tó yẹ pé àlàáfíà tó sì lè gbà wẹ́ńbẹ́ lára kọ̀ wá sàn irú eléyàn lọ́jẹ́ gbèsè àwẹ̀ gbogbo àwọn tó wá lẹ́tọ̀ọ́ láti jogún rẹ̀ tóun náà lè jogún wọn àwọn ni wọ́n lè bá gba àwẹ̀ yẹn bóyá bí ọkọ bóyá bí ọmọ ó ti yé àbáwọn tó lè yẹn ṣe jẹ́ nìyẹn. gbogbo ẹnì kọ̀ọ̀kan wa akí gbogbo àwọn tí wọ́n ń sè náwó náà wà lẹ́kùsọ̀rọ̀ naam naam àmì ìbéèrè yín ìbéèrè ìbéèrè ìbéèrè yín ìbéèrè yín ìbéèrè yín. nígbà naam naam. ṣé yẹn ló ní àbí àlè yẹn náà ló kò jí kéèyàn ọmọ yá lè àti ní kéèyàn ọmọ yá lè ẹ sọ náà ṣáájú àbí ẹ̀kọ́ ni àti ní kéèyàn ọmọ yá lè ó di ẹ̀hẹ̀n sọ ọwọ́ àti àjẹ pé kódà ó gbé fọ́kọ kò gbé fọ́kọ tọ́wọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nílé ọkọ lọ́ba wà tí wọ́n bá a ṣe sìn náà ọkọ tó wà nílé rẹ̀ ni ló ní ọmọ yẹn nù sẹ̀ríà pé lákàyè ẹ̀dá ò pé tó sẹ̀ríà o pé ọmọ wo ni pé ah, àtọ̀ alátọ̀ ni kìnnìkan kìnnì sẹ̀ríà ti dá olè ní lẹ́jọ́ láti mú àpẹẹrẹ wá pé olè tó lọ sóko olóko nísìn tó ti àbí lónlé ó kó gbogbo ilé wọn ó wà lọ síbẹ̀ pé ẹsẹ̀ bàtọ̀ òun kẹ́ bọ́ síbẹ̀ sọ̀rọ̀ tọ́wọ́ bá tẹ̀ mm-hmm. òun gẹ́gẹ́ ọ̀lọ́ <laughs> ọ̀sẹ̀ kan sọ ni pé ìdájọ́ yẹn ọkẹ́ ẹnu ṣùgbọ́n ni pé irú bẹ́ẹ̀ òun tá à ń sọ ni pé mọ̀wùlẹ̀ sí sìn náà ni tó tọ́ bá ti sẹ́ ilẹ̀kùn aburú náà ni pé ọ̀sẹ̀ ìmọ̀wá talẹ́ òsè kíni ta ló gbọmọ fún <laughs> ni pé kéèyàn mọ̀ sì sìn náà ní ṣókí. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹni tí ń pa ramadan. naam. kí o kí o jàmáà kí ni ti ń ṣe ọ̀dà náà ni ó ti ń ṣe ọ̀dà pàápàá jùlọ tó bá lọ jẹ́ obìnrin ẹ̀kọ́ ìrun jàmá ọ̀jẹ́ ọ̀ràn yẹn lórí ọjọ́ ọ̀ràn yẹn lórí obìnrin ìrun jàmá ọ̀jẹ́ ọ̀ràn yẹn lórí obìnrin so àǹtàfi jẹ́ pé ìdájọ́ yà nígbè wa mọ̀tìlákọ́n ṣùgbọ́n tó bá jọ́kùnrin mo ti ń ṣe yẹn ó lè kò ní jẹ́ kí ramadan rẹ̀ kọ́ rẹ̀sán tó pé dáadáa so kò ní jẹ́ rẹ̀sán tó pé dáadáa so nípa ayé fi irun rárẹ̀ o ẹni tí ì bá tiẹ̀ kí rárá wàhálà sàlámù aláǹkì ìbéèrè yín bá mọ ọmọ pààyàn tán lé ní ọ̀sẹ̀ wo sí àti ọ̀sẹ̀. bẹ́ẹ̀ lè jẹ́ ní gbèsè pẹ̀tọ̀ tówó báyìí o. ni pé ẹni tó bá rí bẹ́ẹ̀ tó bá pààyàn kódà bí ọ̀sọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà tó bá ti ní pé ọ̀sẹ̀ báyìí so mo tún mọ̀ sí pé gbogbo ẹni tó lè jogún òun náà tọkọtò òun náà bá kú àbí kí tàbí tóun náà jogún bàbá rẹ̀ ní ẹ̀gbọ́n kí so tọba ní gbogbo wọn ni wọn jọ mọ dá owó nìjọ tẹkọtọ wọn kí wọn bá ti ta family house ẹlòmíì ni wọn ta gbogbo family house wọn tí ọkà bá wọn tiẹ̀ nílé lẹ́gbẹ̀ẹ́ títí tí wọ́n san owó yẹn tí ọ̀ka tó ń ga kúṣẹ̀ ń wá ibi tí ó sún àwọn tí wọ́n kẹ́ ń drive recklessly orí kówó pé tí wọ́n bá wá rí san wọ́n jẹ gbèsè rẹ̀ náà ní kódà bí wọ́n lo oko ẹrú ni iye ọdún yóò tí wọ́n bá tó rí san tó ti gbèsè náà lọ́jẹ̀ owó tí yẹn bá rajà náà tí ọ̀jẹ́ pé díà náà gbèsè náà ni yọmọ bẹ lọ́rùn rẹ̀ so bó ṣe jẹ́ ni. wa àtọ́lọ́wọ́n ka àwọn oúnjẹ ẹran tí èèyàn ti jẹ. Nam àbáṣe wa ṣe bá tó wá pé ọlọ́run ò bá kọ kájí nínú rẹ̀ tó bá èèyàn lè jẹ ajá kí ni èrí tí èèyàn lè fún wà fábà rẹ̀. Sọ ẹ̀yẹ́ mọ̀mọ́ lọ jiyàn káàkiri bó ti yẹ yín pé ọlọ́run ọ̀dà kọ kálíbù so ṣùgbọ́n ṣé ń gbogbo náà àdìsí náà kò rí kálíbù so iná ló fi jẹ́ pé ẹ etí yín kí èsì pàkàmọ́ gbọ́rọ̀ àwọn tẹ́yìn náà ti mọ̀ pé bóyá bá já ti bù àwọn gan náà jẹ tẹ́lẹ̀ tó ti yé ìpè so kílẹ̀ nífẹ̀ẹ́ bá ṣe fanfà sí ebó ti yẹ̀yìn àwọn àdìsí ti wá lọ́kàn ọ̀jọ̀kan ọ̀kan ọ̀jọ̀kan tẹ̀bá ìtún tẹ̀síwájú sí nínú ẹ̀kọ́ ẹ̀ níṣẹ̀ mọ́ wẹ́rì kìtàbá fún yín lọ́kàn wẹ́lẹ̀ ìrìn ẹ̀lọ́ fún tọ́ba tó nírọ́ ni tó ní kọ̀ lálàáfíà sẹ́tọ̀ padà wádọ̀ wá ní pé àfáàyàn tó ní ọ̀ lálàáfíà máa dààmú káàkiri so ó ṣe jẹ́rì. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Now, ẹlẹ́ẹ̀kì tọ́lọ̀ bọ́kẹ́ ní wọlé padà wọ́n nípa àwẹ̀ jímọ̀ tí dandan kí èèyàn wẹ kẹ̀kẹ́ síwájú kó tó wẹ ìwẹ̀ jímọ̀ ní àlùkìn so nínú tá a bá fẹ́ fojú wò pé kéèyàn ó lè jẹ́ pé ìhun tó da jù lè yẹn ṣe kó torí pé ẹ̀mí gan tá a bá wẹ àwọn ọ̀wẹ́ spiritual kìíní yẹn bá tiẹ̀ ẹ̀mí yẹn mọ́ èèyàn mọ́ wà purify within nínú ẹ̀mí ju ìwẹ̀ kẹ̀kẹ́ lọ ẹ kọ́kọ́ fi kẹ̀kẹ́ bó bá àwọn ọ̀dọ́ tí oríṣiríṣi ń bẹ wọ́n á jẹ́ pé ìwẹ̀ yẹn lẹ wẹ̀ last so ó ti ó fi ń da jù wọ́n á jẹ́ pé ìwẹ̀ yẹn lọ last pàápàá jọ tọ́wọ́ tẹ̀wẹ̀tẹ̀ fẹ́ tọ́ fẹ́ fi àlùwà láàrẹ̀ ìyẹn so ọkọ ẹ̀ ní fọ́ kan bẹ́ẹ̀ níbi kíkẹ́ wọn so bọ́kò sí ìtẹ̀ lè ṣe tọ́ba wù yẹn lè wẹ̀wẹ̀ yẹn ṣáájú kẹwẹ́ kankan ṣùgbọ́n ní ìfojúwò káwọ́ pé so ara tó ti rẹ̀ gì tẹ́lẹ̀ ní ẹ̀bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ̀tí mi nẹ̀mí tó wọ́n fi kẹ̀kẹ́ bó bí káfẹ́ wẹ̀ kú ní sókòtò dọ̀tí sọ pé ọṣẹ lákọ̀ọ́kọ́ fi wẹ̀ káàtó tó wẹ̀ Wàlékún sálàmù wa rahmatullahi wa barakatuh. Naam, ìbéèrè yìí. Naam, tí jẹ́nà bàbá ń bẹ lára tó tó jẹ́ pọ́jọ́ ti fẹ́ lọ tó èèyàn lè fi dáná tó kọ́dọ̀ èèyàn lè fi bomi àlùwàlá fún àtẹ̀ní jẹ́ kí ọwọ́ ibi tí nǹkan dà sí kó sóti tó èèyàn sì lè fi jẹ sàárì náà tó bá jẹ sàárì tẹ́tẹ́ yẹn ọmọ ọ̀wẹ̀ sóti tó kò sí aburú kankan bẹ́ẹ̀ tó insha Allah ta'ala sẹ́mu báàgì mẹ́ta tá a kún jáde lónìí nínú àwọn tó pè wọlé àwọn nọ́mbà tá a fún àwa láti ṣì lọ́dọ̀ ara wa tó ti á pè àwọn iná tí wọ́n wá gbà gbogbo àwọn tí wọ́n ń ṣènáwó lórí rẹ̀ torí pé roughly ohun tó ti lọ lórí ọ̀rọ̀ sẹ̀mó tí wọ́n ní ká máa pín yìí ó ti lé ní six hundred thousand naira so gbogbo láti ẹgbẹ́ tí ń dá sí tó ń dá sí yẹn wọ́n náà ń tọrẹ síta nìyẹn wọ́n náà mọ́ gọ́ra rẹ̀ lásìkò torí pé ànábì mọ́ tọrẹ gan nínú Ramadan láti wo pé tá a bá wá jẹ́ pé èèyàn kí wọ́n bá ní rí sí ká ṣe ká team up wa ta'awanu alal birri wa taqwa wa sáyé ẹ̀sìn fún wa kó sì já sọ̀rọ̀ láyé lálẹ́ kìyàmà. ìdáàkùnlá ọ̀fẹ́ra fún àǹfààní àwa tí a bá fẹ́ dá sí ètò yìí ètò ètò àlèkódà àkànnàbà tí a ti pèsè wájú òun náà sixty six seventy seven sixteen seventy three thirty three lẹ́yìn ní money point ti àlèkódà Islamic Development Foundation títí ọ̀la tí a tún mọ̀ pàdé yín kan nìfẹ̀lẹ̀ wọ̀lbà kíyà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa Ìnàlẹ̀ ìsìlámọ́ ó wá súnnà tó ẹ wá gbọ́. Kàzá súnnà ìyálí ìsìlámù dédé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo. Àfi kó tẹ̀lé ohun tí Mùhàmmá mú wá. Ètò àlèhò dalafin kwin jamawa sílànà súnà kalérèrè jẹ́ lódodo sílànà súnà kalérèrè jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtọ́nímọ̀ràn òdodo jazakumullahu rabbun nasi khaira. جزاكم الله رب الناس خيرا